minal mumtarin ọlọ́wọ́n ọba azza wa jal ọ̀rọ̀ nípa àwọn yahudi náà ni ọlọ́wọ́n ọba tó ń fún wa níròyìn nípa wọn lórí àyà yìí ìmáàmù ibn kathir alayhi rahmatullah. وني يخبر تعالى أن علماء أهل الكتاب يعرفون صحة ما جاء به الرسول صلى الله عليه وسلم كما يعرف أحدهم ولداه الله بني الذين آتيناهم الكتاب àwọn tí a tába ti sọ pé àwọn tí a fún ní tíra a gbọ́dọ̀ mọ̀ pé àwọn yahudi àtàwọn nasara ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ ahlul kitabi wọn láéláé náà ni wọ́n sì máa jẹ́ bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ gbẹdàlù kìyàmà torí tí ọlọ́wọ́n bá pè wọ́n lélẹ́yìí etí anabi sallallahu alaihi wasallam tóun náà pè wọ́n lélẹ́yìí nbẹnu tí ma ń dààmú làákà yẹ lómìn nílẹ̀ yóò fi mà ipe ọ̀rọ̀ ẹ̀sìn kì ṣe tí yẹn máa ń fi làákà yìí ṣe èyí ó fi síbi tọ́lọ́hún bá fi sí ni ọjẹ́ iṣẹ́ téèyàn ń ṣe ni ọjẹ́ ọ̀rọ̀ téèyàn ń sọ nínú ẹ̀sìn ni bákan náà ọjẹ́ nǹkan téèyàn máa ń fi sí ọkàn tí ń jẹ́ àdìsọ́kàn tá pè ní àkídà eléyìí nípa pé àwọn tí wọ́n jẹ́ Christian àtàwọn Jew nínú tí a gbọ́dọ̀ dìsọ́kàn àti nǹkan tí a gbọ́dọ̀ máa sọ nípa wọn òun náà ni pé a gbọ́dọ̀ dìsọ́kàn pé àwọn ẹni wọ̀nyí wọn sí ní ojú ọ̀nà wọn sí ní ojú ọ̀nà ẹni àánú ni wọn ìyẹn gbọ́dọ̀ dìsẹ́mi bẹ́ẹ̀ ṣùgbọ́n kan náà èèyàn wá jẹ́ kí ìjẹ́ ẹni àánú wọn yẹn kí wọn á rí nǹkan tọ́lọ́wọ́n bá fi rí lẹ̀ kí wọn rí kún lérí wọn. òun náà ni ká máa pè wọ́n pé àwọn náà ni ahlul kitab àwọn náà ni wọ́n ń jẹ́ ahlul kitab ọlọ́wọ́n bá ti sọ ní àwọn àyè oríṣiríṣi nínú alukur'an kódà ń bomi ọlọ́wọ́n bá ń laqad kafara alladhina qalu inna Allaha huwa olúwa ní kèfèrí ni wọ́n ti di kèfèrí àwọn tí wọ́n ń sọ pé ọlọ́wọ́n ọba òun ni nabiyullahi Isa ọlọ́run tó ń sọ ń bomi náà laqad kafara alladhina inna Allaha thalithu thalatha olúwa ní kèfèrí tí ò rújú náà ni àwọn tó ṣe pé wọ́n ń sọ pé ọlọ́run ọba mẹ́ta lọ́kan ni ọlọ́run ọba wí bẹ́ẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ń pè wọ́n ní ahlul kitab ẹni tá a fún ní tírà àwọn tí wọ́n ní tíra ẹ rí i pé tẹ́ bá wò wọ́n kódà tẹ́ bá ń gbọ́ wá sí wọn ẹ máa rí àwọn náà máa padà sínú tíra àwọn tí wọ́n gbé lọ́wọ́ ni tí ẹ bá ń gbọ́ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn Christian àbáwọn Jew Christian ló súnmọ́ wa léyà yìí ẹ̀sìn Jew ó jìnnà sí wa ní Nàìjíríà yìí díẹ̀ àbí kẹtẹ ni ó jìnnà sí wa gan ẹ̀sìn àwọn Christian tẹ́ bá ń gbọ́ bọ́ bá ń píríkì ẹ mọ̀ rí pé wọ́n mọ̀ fi rinlẹ̀ ipe tá a bá kú alikiyama ń bẹ resurrection pé ń bẹ wọ́n mọ̀ fi rinlẹ̀ subakana wọ́n mọ̀ fi rinlẹ̀ ipe alijanna ń bẹ wọ́n mọ̀ fi rinlẹ̀ ipe iná ń bẹ yẹnni pé wọ́n ní paradise àti hellfire ẹ lè má gbọ́ nínú ọ̀rọ̀ wọn so ntí wọn bí ń pè wọn ní alil kitabu náà nù pé wọn ní ìgbàgbọ́ níbi àwọn nǹkan kan tí ń bẹ nínú tíra wọn bákan náà wọn ó sì máa ṣẹ́rí padà ipé tíra táwọn nílé léyìí so yíwọn wọn á túmọ̀ sí káwá ní pé ṣẹ̀tìrì báwọn kódà àwọn ìdájọ́ àwọn òfin tọ́lọ́wọ́n bá bá fún wọn a gbọ́dọ̀ fún wọn tí wọ́n bá mọ̀ṣẹ̀wà wọn tán bá pa ẹran tán bá dú adìẹ ẹ̀tọ́ ni fún mùsùlùmí ká jẹ àwọn náà lè jẹ nǹkan táwọn náà bá pa àwọn náà lè jẹ nǹkan táwọn náà bá pa sọlẹ̀ inú ẹ̀tọ́ tí ń jẹ́ ẹ̀tọ́ àwọn tá pè ní ahlul kitab náà ni subakana nínú àwọn ẹ̀tọ́ tó ń tún jẹ́ ẹ̀tọ́ wọn tí mo fi lọ eléyìí òun ni pé ọlọ́run bá ń ṣàlàyé ọ̀rọ̀ wọn fún wa níyà yìí ni pé alladhina atayna umul kitab àwọn tá a fún wọn ní tíra tí wọ́n ń jẹ́ yahudi tí wọ́n ń jẹ́ àwọn nasara ọlọ́run níbẹ̀ ṣe rí wọn yẹn ya'rifunahu wọ́n dá nabi sallallahu alayhi wa sallam ma wọ́n dá a ma kama ya'rifuna abna'ahum gẹ́gẹ́ bí wọ́n ṣe dá ọmọ tí wọ́n bí ma ni wọ́n mọ̀ pé ó dá wọn lójú pé ànábì ọlọ́run ọba ni Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe dá ọmọ wọn tí wọ́n bímọ. àmọ́ ọlọ́run ọba ni bí wọ́n ṣe dá ọmọ wọn tí wọ́n mọ̀ wọn ẹni pé tọ́rọ̀ wọn dá wọn lójú torí kò sẹ́nìkan nìsín tí ó bímọ tí ọmọ rẹ̀ bá wà láàrin ọgọ́rùn ọmọ yóò dá ọmọ tiẹ̀ mọ̀ ibi kí ọmọ tẹ̀ ọ́n ah, ah, ọmọ tẹ̀mí lélẹ́yìí sùnyẹn ni pé bí ọmọ yẹn ṣe ń rújúmọ́ yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìjẹ́ anabi tí anabi sallallahu alaihi wasallam jẹ́ bẹ́ẹ̀ ni ò sí rú wọn lójú. ṣebí níjọ́ kan náà ni àwọn Yahudi ni wọ́n wọ́n di pàǹpá ìpètọ̀ anabi yìí alọ̀lẹ̀ tiẹ̀ lọ́lẹ̀ confam bóyá òun náà ni àbóǹkọ́ tó dáhùn ti ní àwọn àpẹẹrẹ tí wọ́n mọ̀ lọ́dọ̀ tiwọn kódà náà ni Salman al-Farisi àwọn àpẹẹrẹ yẹn nílò òun náà trace dọ́là nabi sallallahu alayhi wa sallam Adiy ibn Hatim iná lòun náà trace thirty ma náà ni wọ́n trace dọ́là nabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni Abdullahi ibn Salam àpẹẹrẹ iná lòun náà trace wá bá nabi sallallahu alayhi wa sallam ó sọ sọ lẹ́sẹ̀ gbogbo ntí ó ń jẹ́ òfin àbí àwọn àpẹẹrẹ tí Ọlọ́run bá sọ sínú tírà wọn ipe ẹ̀ fi dá nẹ́bì yẹn mà òun ni wọ́n rí tó pé lára rẹ̀ òun náà ni pé wọ́n mọ̀ pé ìlú tọ́lọ́wọ́n sọ nìyí kalẹ̀ sí lára àwọn tí wọ́n mọ̀ ni pé wọ́n ní ìlú tí làbídùn wọn pọ̀ sí. nígbà tí Salman Faris ń tírèzì wọ́n kọ́kọ́ rí pé eléyìí ti kọ́kọ́ wà ńlẹ̀ náà kódà Salman Faris ó wá òdodo yẹn débi pé wọ́n kó lẹ́rú wọ́n tún tà á arakójẹ́ arúnà ni wọ́n fi tà á dé ilẹ̀ Lárúbáwá Madina ìwọ̀n à ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí làbídùn náà ní ti ń gbọ́ ipe ànábì kan o ipe ń wọlé bọ̀ wá oníbòhùn ṣe gbọ́ lòun fẹ́ lè jábọ́ lórí igi làbídùn òun á lọ lè bá ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ òun sá wà ọ̀nà tó fi lọ lè yọba òun wá ń wá di lọ́dọ̀ rẹ̀ ní àwọn ìdí tó máa ń wá ńjọ́ tó lọ ó béèrè àwọn ìbéèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ìgbà tó béèrè béèrè tán ó wá yọ nǹkan jáde ó gbé làbínú jáde ó wá ní mo bọ̀ ó ní gbà anabi wa bí pé sí sàárà ni àbí ẹ̀bùn ó ní sàárà ni anabi ni jẹ́. anabini joni kilo de anabini àwọn tóun àtàwọn mẹ̀lẹ́bí òun àwọn òkè ń jẹ sàrà ó ní wọ ah, gangan tí ń wa ànábì tí ó mi pé pẹ̀lú yìí òun ó pé ìròyìn yẹn wá pé kí wọ́n gangan ni sotori náà àwọn khasa'is ntọ́lọ́run ṣe fún ànábì sallallahu alaihi wasallam ó ní pé ànábì òkè ń jẹ sàrà ìyíwọ̀n kan àwa àlèmọ̀ rẹ̀ o ànábì àtàwọn fámìlì rẹ̀ nìkan náà làwọn jẹ sàrà tí wọ́n bá sì wọlé yìí èyàn ó rí hikima tó dá mbẹ hikima pé tí wọ́n bá ń kó wá bá nabi sallallahu alaihi àwọn èèyàn ní ma wò pé eh, ọfẹ́ máa yàn ríkì ara rẹ̀ ẹ máa sọ rẹ̀ dolówó wọ́n á ní kí wọ́n ti sàrà fún un tẹ́ bá mú sára wa gan mú un hmm, kò gbọ́dọ̀ jẹ́ zakati tẹ́ bá mú wa anabi onígbà kànábì yìí jẹ́ mbẹ́ àwọn èèyàn náà ni anabi ó pin fún un so nǹkan yẹn ara àwọn àpẹẹrẹ tó pọ̀ tí ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam abdullahi bin salam òun náà wá pẹ̀lú àwọn ìjọ yahudi ni ìgbà tí wọ́n wá ó béèrè àwọn ìbéèrè tó ráfa lòun láàrin wọn afa lòun gbogbo béèrè yẹn anabi sallallahu alayhi wa sallam anabi dá lóhùn so ẹsẹ̀kẹsẹ̀ ní lọ sọ pé ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah ẹsẹ̀kẹsẹ̀ náà ni náà ló sáré sọ pé ń gbà níjọ́ yẹn lànàbí wa ń sọ fún wọn pé abdullahi abu salam bẹ ní ọ̀dọ̀ rẹ̀ nínú ilé àwọn yahudi mi wọ́n tún wá láwọn wáfúdù mi wọ́n ń sọ fún wọn pé tí n bá ń sọ fún yín pé abdullahi abu salam báwo ló ṣe rí láàrin yín wọ́n ní èèyàn gidi ni láàrin wa kódà ọmọ èèyàn gidi ni sharifu minna wa ibnu sharifina ọmọ èèyàn ńláńlá ni òun gẹ́gẹ́ fúnra rẹ̀ èèyàn ńláńlá ni láàrin wa wọn ni ọ̀dà tí n bá sọ fún yín pé ó ti gba islam ńkọ́ wọn ní kọjá gbà abdullahi bá jáde sí wọn ó bá sọ fún wọn pé ó ti gba islam ó ti gbà pa anabi yìí anabi sọlọ anabi Ọlọ́run ni ẹsẹ̀ kan náà ni wọn sọ pé ọmọ yẹyẹ ni kọ́dọ̀ ọmọ èèyàn yẹ̀yẹ́ inú ìran yẹ̀yẹ́ ló ti jáde láàrin wa so ibẹ̀ dúró àwọn ìṣesí yìí lọ́wọ́n bá ń rí pàṣẹ nù àyà yìí ipe alladhina ataynahumul kitab àwọn yahudi ya'rifunahu wọ́n dá nabi sallallahu alaihi wasallam kama ya'rifuna abna'ahum bí wọ́n ṣe dá àwọn ọmọ wọn mà àmọ́ lọ́wọ́n bá ní àmọ́ wa inna fariqan minhum dájúdájú àwọn kan lára àwọn wọ̀nyí lára àwọn yahudi ìṣesí wọn ni pé la yaktumuna la haqqa wa hum ya'lamun wọ́n máa ń pa òdodo yẹn mọ́ ni tí wọ́n sì mà ó yé wọn ipe ànábì yìí òdodo ló gbé lọ́wọ́ ó ń gángan ni àmọ́ wọ́n pa á mọ́ alimami ibn kathir wọ́n ní yukhbir ta'ala ẹ̀rí pé parí kan lọ́wọ́ bá wí àwọn àwọn kan wọn lọ́n fún wa níròyìn ipe anna ulama ahalil kitab ipa àwọn àfa nínú àwọn taafunitira tí wọ́n ti ṣáwájú ya'rifuna sihhata ma ja'ahum bihi rasul sallallahu alayhi wa sallam ẹ̀sìn tá nàbí gbé wa wọ́n mọ̀ pé òdodo púpọ̀ ni kama ya'rifu ahaduhum waladahu ó dá wọn lójú pé òdodo ànábì mú wa débi pé bóńkálukú ṣe dá ọmọ rẹ̀ mà. alimami Ibn Kathir ní pé wàlà arab kanat tadribul almathal fi sihhati shay'in bihadha ikú àwọn Lárúbáwá wọn máa ń dárú àṣà yìí tó máa fẹ́ kó yíyan pé n tí ń sọ fún ọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó rinlẹ̀ ni ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ tó dá mi lójú Lárúbáwá sọ pé ọ̀rọ̀ yìí ipe ó dá mi lójú mo mú mọ́ ni gẹ́gẹ́ mo ṣe dọ́mọ mi mà mo mọ tó ń wí gẹ́gẹ́ mo ṣe dọ́mọ mi mà ṣe pé bí rúṣkì ọmọ sọ̀rọ̀ rúṣkì wa ni sórí tí n sọ fún ọ yìí ó dá mi lójú bí ṣe kú ipe ń kúnjọ kan náà ló dá mi lójú pé ọ̀rọ̀ yìí ipe rọ ni so ó mi pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò rú yàn lójú rárá ìdáni so ẹni pé nínú àwọn ọ̀nà tó ga jù tó ṣe pé ọlọ́run bá fi fún anabi sallallahu alayhi wa sallam ní mu'jiza òun náà ni mu'jizatul qur'an لأن العرب كانوا يفتخرون بالخطابة الأربعة وجنت من سفارقا يلقوا أما ورسو قد من كان خطيب منهم يقول له منزلة أنت باجك بي أبا مرسو إما أني قولوا الأربعة ياتو أنت نبدا Turi wọ́n máa ń mọ iye ọ̀rọ̀ sísọ báwọn lárúbá ṣe wà yẹn tọ́mari ẹni tó bá dá láhán tó mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ tó pé tó bá fẹ́ dáyàn síbi dáadáa bẹ́ẹ̀ mọ̀ bí ó ṣe dá sí i tó bá fẹ́ dáyàn sínú aburú bẹ́ẹ̀ mọ̀ bí ó ṣe dá irú àwọn ènìyàn àwọn lárúbá wa ń pàtàkì wọn gan torí wọ́n ń ní àwọn àsìkò tó yẹ kó wọ́n ni pé àwọn tá a lónìí ọlọ́rọ̀ ni bóyá wọ́n fẹ́ lọ síbi ogun kan nísìnyí ntí wọn fi jẹ káwọn èèyàn sẹrí lọ síbi ogun wọn wá ẹni tí ẹnu rẹ̀ dání wọn ti ní àwọn tẹnu wọn dá lóríṣiríṣi wọn kàn pé ní pé tọ lágbájá wọn bá wa àdírẹ́sì wọn kan tó máa lọ ònà àbá ònà àdírẹ́sì wọn ìjà jẹgẹdẹgẹ náà ń jalè lérí o olùjẹ́kí lérí ọ̀rọ̀ pé ẹran àwọn ìjọ bàníkìní kan ọ̀sẹ̀ ọgbà ẹran tiwa nígbàkúgbà nígbà tí wọ́n ń jẹun so àwọn bà ní kíní wọn wá kó ẹran wọn nígi tọ́wọ́n náà wá kó tiẹ̀ nígi wọ́n ti bẹ̀rẹ̀ ìjánu so yóò bá dogun àwọn méjì wà wá pé ànígbà ànígbà iná níta máa ń sọ pé jàhìlíyà àwọn ìwà arángan dandan yìí ní jẹ́ bẹ́ẹ̀ so wọ́n wá bẹ̀rẹ̀ ìjà wọ́n lè wá ja ìjà wọn ọdún márùn-ún ò ti parí ẹ̀ wọn ti parí rẹ̀ sòun mọ tọ́mátì kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mí báyìí wọ́n wọ ẹni tí ẹnu rẹ̀ dá tó mọ̀rọ̀ sọ oní ọmọ wa sọ pé tọ ọ̀lẹ́ èèyàn òun là máa ń bá ọfà àbí ọgbẹ́ lẹ́yìn rẹ̀ ọlẹ́nu àyà lèyàn máa ń kọ sí èyàn máa ń wo mọ̀lẹ́bí rẹ̀ kọ́mọ yẹpẹrẹ kí yẹpẹrẹ máa bá kí yóò kú kí yẹpẹrẹ máa bá mọ̀lẹ́bí yàn ọ́ dáa jù gbogbo àwọn ọ̀rọ̀ báwọn ẹ̀mí àwọn ẹni wọ́n wà lé kankankankan wọ́n ní àfi ja ìjà yìí káwọn ja kú ni sọ́nà ni ẹni tí wọ́n bá ń jẹ́ khatib ẹni tó mọ̀rọ̀ sọ ìmọ̀ máa fẹ́ lọ lé fẹ́ yàwó lágbájá ọ̀fẹ́ lọ lé fẹ́ ara rẹ̀ bìkan wọn wà wá ẹnìkan tẹnu rẹ̀ dá àwọn lọ́wọ́ wa mú lọ́wọ́ òun náà wà bẹ̀rẹ̀ tó bá dé báyọ̀ wà bẹ̀rẹ̀ ẹnu pé àwa tẹ rí yìí ọba níbi níran ni wá burú àwọn ọ̀rọ̀ ń obìnrin ìdílé tiwa kó jìyà yóò wá sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ inú àwọn tọ́lọ̀ lébà náà wà dùn so irú àwọn nǹkan yìí àmọ́ alukur'an ọlọ́run bá wà fi challenge wọn lọ́nà tó ṣe pé àwọn gan wo pé ah, ah eléyìí challenge yìí lágbára iná ni Imam Ibn Kathir wí ọlọ́run lárúbáwá àwọn máa ń sọ lérí ọ̀rọ̀ tó bá dá wọn lójú ọlọ́run wa lo àyà yìí lérí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ipe ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n dá anabi ma o gẹ́gẹ́ bí wọ́n ti dọ́ ma wọn ma àmọ́ wa inna fariqan minhum la yaqtumuna al-haqqa wa hum ya'lamun alimami ibn kathir wani wani kama jaa fi alhadith wala wala no hadith wani anna rasulullah sallallahu alaihi wasallam wani annabi sallallahu alaihi wasallam qala li rajulin ma'ahu saghirun anabi sofoma fún ọkùnrin kan ẹnìyẹn mú ọmọ kékeré kan lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anabi wa sọ pé ibnatuka hadha ibnuka hadha sọmọ rẹ lélẹ́yìí qala na'am ya rasulallah ó ní bẹ́ẹ̀ ni wà nábì ọmọ mi ni hushhidu bihi mọ́ dáama gan qala anábì wa ni amma innahu la yakhfa alayka wala takhfa alayhi yẹn ni pé ọmọ yìí ọ̀dọ̀ ọmọ gan wọn náà dáama gan yẹn pé irú ọ̀rọ̀ yẹn náà anabi sallallahu alaihi wasallam náà sọ jáde lẹ́nu ipe kéèyàn dá ọmọ yẹn mà kọ́mọ náà dá bàbá rẹ̀ mà ó mi pé òdodo yẹn kò rújú alimami Qurtubi imaamu Ibn Kathir wa mú ọ̀rọ̀ wa wọ́n ní wa yurwa ana Umara annahu kana qala li Abdullahi ibn Salam wọ́n lọ sọ Abdullahi ibn Salam tí mo dákọ̀ tó ń jẹ́ Yahudi ó wá Muhammadan kama tarif waladak oníṣẹ́ ọmọ anabi ipa anabi ọlọ́run ni gẹ́gẹ́ bó ṣe mọ́mọ́ rẹ kọ́lá na'am wa akthar ó ní wallahi mọ́mọ́ kọ́dà ó tún ju bẹ́ẹ̀ lọ ó ju tọmọ mi gan lọ bí òdodo rẹ ṣe kílẹ̀ sí mi tó ó ní nazzala aminu mina sama ala al fil ard bi na'atihi fa'araftuhu ó ní jibril ó ti mú ọ̀rọ̀ ànábì wá láti sánmà ó wá ṣàlàyé rẹ̀ fún wa lórílẹ̀ pẹ̀lú àwọn ìròyìn tó ti sọ nípa ànábì fàárọ̀tù mọ́ wá dá ìròyìn náà mọ̀ lára ànábì wà inni la adri man kana min ummihi èmi ọmọ bó ṣe jẹ́ látọ̀dọ̀ ya rẹ o ìmọ̀ bí ya rẹ ṣe bí ẹni pé ìmọ̀ bí ya ànábì ṣe bí ànábì sallallahu alaihi àmọ́ tí mo mọ̀ ni pé àwọn àpẹẹrẹ tí mo rí lára rẹ̀ yìí ó jẹ́ kí n mọ̀ pé ànábì ọlọ́run ọba ni pé anabi ọlọ́wọ́n bá ní anabi sallallahu alayhi wa sallam kult ibnu kathir ni waqad yakunu al-murad ya'rifunahu kama ya'rifu abna'ahum wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí ó ṣe é ṣe ká tuntun pé wọ́n mà wọ́n mà nábì gẹ́gẹ́ bí wọ́n ṣe mà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń dá ọmọ wọn mà yẹn ni pé min bayni abna'in nas kullihim bó kálukú ṣe dá ọmọ rẹ̀ mọ́ láàrin gbogbo ọmọ èèyàn yòókù لا يشق أحد ولا يمتري في معرفة ابنه tó ṣe pé ẹnìkan ò ní ṣe iyèméjì ẹnìkan ò sì ní ṣe aláìní dá ọmọ rẹ̀ mọ̀ láàrin àwọn ọmọ rẹ̀ ń pé kò ní ṣaláìní dá àwọn ọmọ rẹ̀ mọ̀ láàrin àwọn ọmọ ọlọ́mọ إذا رأوا من أبناء الناس كلهم ثم أخبر تعالى أنه مع هذا التحقق ọlọ́run ní tòun ti bó ṣe wá dá wọn lójú yìí sẹ́wọ̀n pé ńgbà tọ́rọ̀ bá dá yẹn lójú tí wọ́n mọ̀ pé a ah, ah, ẹni yìí òdodo ló gbé lọ́wọ́ wal itqanu lil ilmi tó ṣe pé ìdálójú ìmọ̀ ni tí è ṣe ìdálójú títí tó ń rúyàn lójú onítòun ti bẹ́ẹ̀ náà la yaktumuna al haqqa wọ́n sì ń pa òdodo mọ́ ayé ìyẹn pé ntí ń bẹ nínú tíra wọn ní ìròyìn anabi sallallahu alaihi wasallam wọ́n sì máa ma dọ́ọ̀bù wà hum ya'lamun wọ́n sì máa ma náà ni iná ní taba wáyà tí a kà yìí ọlọ́run wa ni alhaqqu min rabbika fala takunanna min almumtarin ipe òdodo ni iná ní tanabi sallallahu alaihi wasallam mú wa ìyẹn ni pé hadha alhaqqu min ẹ̀sìn yìí òdodo ni tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba fala takunanna minal mumtirin ẹ gbọ́dọ̀ wà nínú ẹni tí yóò máa gbàrọ tí yóò máa já ọ̀rọ̀ yẹn ni rọ tí yóò máa ṣiyèméjì lérí ọ̀rọ̀ òdodo táwọn afábá wọn ṣàlàyé pé àwọn ẹ̀kọ́ gangan níbẹ̀ nínú irú àyà tí a wọn máa ṣàlàyé pé àkọ́kọ́ ni pé àkọ́kọ́ rí ìṣesí ìwà bú tí ń bẹ lọ́dọ̀ àwọn Yahudi ipe èèyàn bú ni wọ́n kí ni láti jẹ́ èèyàn bú ni pé yẹnì anahum yẹnì arafu rasulallah sallallahu alayhi wa sallam ipe wọ́n dá anabi sallallahu alayhi wa sallam ma ma'rifatan tamma ní ìdámọ̀ tí ò rújú lọ́lọ́n fi ní pé wọ́n dá àmà gẹ́gẹ́ bí wọ́n ṣe dá ọmọ wọn mà subakana àmọ́ ohun ti bẹ́ẹ̀ náà a tún rí gbọ́ nínú àyà yìí wọn kankan yahudi àti nasara wọn ò ní ẹsikíwùsì ni pé wọn ò ní àwíjàre tán fẹ́ sọ ó pé ẹni tó bá jẹ́ onímọ̀ nǹkan tí yẹn bá rí yẹn sọ fún yẹn tán polongo re fún ọ létí rẹ̀ tó ń bóyá nu ló ti ń ni. bóyá níbi wà sílẹ̀ ẹ̀rọ ti ń gbọ́ wọ́n sà ń sọ òdodo yẹn tó sì ń gbọ́ njọ́ tí yẹn bá ti ń gbọ́ kí wọ́n mọ̀ pé ọlọ́wọ́n bá sànù rẹ̀ nù ọlọ́wọ́n bá sànù rẹ̀ kódà kó wà àti rọ́ kánjọ stand irọ́ clear sódodo irọ́ àtòdodo wọn ò jọ lọ rí kánjọ sí dédé ara wọn ẹni tó bá fẹ́ sàbòsí fìdí ara rẹ̀ òun náà ni ọmọ tí wọ́n bá wo ìsẹ̀mí ayé àwọn àfọ̀ onísùn kí owó sẹ̀mí ayé àwọn afúnibídà ẹ rí ipe ìsẹ̀mí ó yàtọ̀tọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn kódà ibi tọ́lọ̀ tó máa ń ṣe é dégẹ́ ni pé kódà wáàsí wọn máa ń yàtọ̀ ẹ lè rí wáàsí oníbídíà kó ṣe wáàsí tán kó ní ẹ máa béèrè béèrè ẹ máa béèrè béèrè tí bá sì ń ṣe bẹ́ẹ̀ ẹ máa rí i pé èèmọ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ ahọ́n rẹ̀ kan yìí so òun ni pé ó ti di àdámọ́ kódà lágbàáyé ni tẹ́bá ara àwọn àfa ẹ̀wò tẹ́bá ń bọ́ àwọn lectures eh, sheikh Uthaymeen sheikh Al-Albani tẹ́bá ti parí halkọ́ wọ́n mọ̀ retí ìbéèrè ni wọ́n mọ̀ retí pé ẹ̀wá ní tó bá ru inú tó láwọn dúndùn pé ẹ̀sìn àwọn fẹ́ kó yanjú fáwọn èèyàn àwọn fẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ó clear látọ̀dọ̀ Ọlọ́run ọba pé bó ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run bá nàbí ṣe gbé wá kó yanjú kó kálukú ó sì sìn kó fi rà nù ọlọ́run ọba àmọ́ oníbídíà àwọn ṣetán láti máa jẹ ẹ̀sìn ni ẹ máa rí owó àlùbáríkà ọyẹ máa dá ẹ wò ń tẹ́tù fi dá wọn mọ̀nú torí ẹlòmí lè mọ ní abálagbájá máa ń béèrè béèrè níbi tiẹ̀ náà àwọn kìrẹtìrẹs yẹn àwọn àwùsọ̀fọ̀ àwọn yẹn ọ̀pọ̀ gan tẹ́ máa fi dá ìlànà sunnah nabi sallallahu alayhi sallam yàtọ̀ sí ìlànà bídà àkọ́kọ́ ni mo dákọ̀ ń wọ́n ó fi àyè ìbéèrè kalẹ̀ tó bá sọ̀rọ̀ tán wọn ò sì ní sọ ọ́ dìjà bákan náà nínú ìbéèrè wọn ni pé tí ò bá yé wọn kìí tì wọn lójú láti pé á ìmá ìmá lànà àwọn afáàsù náà nù àmọ́ béèrè béèrè lọ́dọ̀ ti àwọn tí wọn kì í ṣe onísùnnà ní táwọn máa nígbàgbọ́ ni pé ó fẹ́ tú àṣírí mi gbà tùnà àṣírí àtiwọ́ àti táwọn níbèrè ẹjà kan yìí ni ọ̀dà káwá ní ó ti wá fààyè béèrè lẹ́kẹ̀ẹ́ wọn béèrè béèrè náà ẹtùnà lè wo ti pé ǹjẹ́ ń gbowó àlùbáríkà lọ́wọ́ àwọn èèyàn àbí ẹgbà ara ní tó fi dáa mọ̀nú ẹ lè gbọ́ lágbàáyé rí láyé ẹ lè gbọ́ rí kẹrí àfàsúnà kan kó jẹ pé àwọn tí ń ṣe wáàsí fún ní ọmọ jẹ láéláé wíńrí ti kọ́ bọ̀ lọ́dọ̀ wọn kódà àwọn bá súnà yẹn àwọn tó máa ń ṣe tán láti tún máa ṣe dáadáa fáwọn tó bá jẹ́ ọmọ kéwù ni mo gbọ́ rí lẹ́nu àwọn ẹnìkan tó láwọn ọmọ sheikh osemin ẹni yẹn ń sọ pé mujalla ti pé tírà majmu'ul fatawa nǹkan bíi bóyá bíi thirty two volumes náà ni wọ́n ní sheikh osemin ló bò wọ́n náà bò gbọ́yà kó ẹ̀mí wa ni pé yóò tẹ̀ tó kéré gan àìmọ́ ìwòsàn ká tó ń gbé wá bá wọn àwọn ọmọ kéwù nìyẹn ń gbà má gbé lọ o sàkà wọn gbé àwọn ọ̀nà má gbé lọ tiẹ̀ wọn lọ lé náà wọn ní bùkátà sí so òun ni pé ẹ tó ń dá àwọn bàbá wọn náà bí àwọn èyí jẹ wọn èyí jẹ ẹsìn láwọn àbá súnà soba kan náà lára ń tẹ́tù fi dá wọn mà òun náà wá ní pé wọn wá ní máa yẹ lérí ọlọ́run wí ànábì wí ọlọ́run wí anabi sallallahu alaihi wasallam wí tẹ́ bá ń rìn kankan gbogbo àgbáyé ẹ máa rí pé àwọn oníbídíà agbọ́nrin kan náà lágbọ́nrin wọn kí lágbọ́nrin wọn agbọ́nrin ìfẹ́nu agbọ́nrin ìfẹ́nu níbi ẹ̀sìn ọlọ́wọ́n ọba bákan náà agbọ́nrin ìmú àwọn èèyàn sìn lẹ́mọ̀ rí bóòlù ó ṣe wá ṣe wá ìsán gbogbo wọn arọ tẹ̀lé ọ̀nà lé torí kíni wá nítorí kíni torí kíni àwọn fẹ́ ṣe wá sí wọn wá dàbí pọ̀ fẹ́ lọ síbi pátí wọn lè kẹ́rin bẹ̀ ń bẹ́ wù èyí ń bọ̀ ojú agbo ni ẹni bá ti ń bọ̀ ogun yẹn ìdè dúró nìsín ni o ẹgbọ́ àwọn àjò tẹ̀lé àwọn bàbá wọn lé torí kíni torí kíni èmi ò rí àbá súnà èmi ò rí wọn nílá yé ká máa sẹ̀mí ayé wọn nírú sẹ̀mí táwọn oníṣúfì máa ń ṣe ibi wa náà la rí lórí whatsapp ṣé ti rí àwọn whatsapp láyé lóde nìyí bí ṣe ń tú àṣírí ń tú àṣírí gbogbo àwọn tí wọ́n ń sọ àwọn ẹ̀dẹ́ rú inú àwọn súfì ni inú àwọn ṣíà ni àṣírí wá ń tú ẹ wá wò láti jọ́tà àṣírí wá ń tú èmi ò wá rí àṣírí kán tí wá ń tú ti ń jẹ́ àṣírí àwọn alùsùnà pé orí àwọn abáṣúnà rẹ o àwọn rèé tó bá wà wà láàyè yóò ti bẹ̀rẹ̀ sí ní túbà yìí náà táwọn ọmọ rí kéèyàn ọmọ jòkó kọ́ ọmọ sí àlùwàlá kọ́ wá nà ọwọ́ à ń sìn àwọn kan wá ń gbà wọ́n á mú wọ́n ń sin ẹsẹ̀ rẹ̀ òun ń sin sẹ̀ àwọn kan sì ń gbà wọ́n sì mú ní Sudan yìí o sumasi wa rí káàkiri lóríṣiríṣiríṣiríṣiríṣi nù èmi kankan ti fojú rí e báyìí rí tí mo rí tí ọmọ mùrídìí ń sàlọ̀ lámúṣẹ́wù báyìí kí ni yẹn o ìsìtàn ìbáàd ìmúnilẹ́rú bí ẹ̀sìn tí wọ́n ṣe rí nù sọ̀hún ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àyà yìí ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ ni pé a ẹni tó bá ti jẹ́ onímọ̀ la uzuru lahu kò ní àwíjàre kankan tí ó wí lọ́dọ̀ ọlọ́run ọba ma ara àwíjàre náà láti débi eléyìí o gbogbo wa nísìn ọ̀rọ̀ pé yìí gbọ́ kò sí mọ́ ọ̀rọ̀ pé yìí mọ́ ni kò sí mọ́ láwùjọ yìí wàláhì ọ̀nà òdodo ó clear báyìí ọ̀nà àánú ó clear ẹni tó bá fẹ́ rìn kó mú ìtọ́ba rìn kàn ló kù báyìí àmọ́ pé àtẹ̀wá mọ̀ náà ni gbogbo ẹ̀tẹ̀wá darújú darúpọ̀ àà kò darújú kò dájúrú o kò dájúrú báyìí ó clear so kọ́lọ̀ kọ́mọ́ sàtúnjẹ́ kó tó clear ju báyìí lọ so náà ni pé téèyàn bá ti mọ̀ ẹ̀rí kọ́lọ̀ náà sọ pé wàá mọ̀ kúnnà mu'adhdhibin hatta nab'atha rasula àwọn ọlọ́wọ́ yẹn ìfìyà jẹ yàn títí tí òdodo yẹn ó fi dọ́dọ́ yàn ntí ò bá dọ́dọ́ yàn lódodo ọlọ́wọ́ ò ní bí yàn nípa rẹ̀ àmọ́ tó bá ti gbọ́ tó dọ́dọ̀ rẹ̀ tó pé gan-an kọ́dà ẹ̀ rí mọ́sálásí mi tẹ́ bá ń lọ bẹ̀ báyìí wọ́n ní àá sẹ́rẹ́nu rírì lásán gan àdánwò ni fún wa ibi àwọn onírùngbọ̀n àwọn oníṣòkòtò wọ́n wá ń kírun yá yín ni wọ́n ti mọ̀ wọ́n pé òun ní òun ní fẹ́rù kaba yìí a ah, ẹ má jàsírù kaba yìí lójú wọn ẹ má jàsírù kaba yìí lójú wọn so yíwùn gan tó ní kíni hujja kan pé a ah, àṣekínní yìí ó ń reach everybody bẹ́ẹ̀ ń lérí rédíò bí pátipáti ṣe pọ̀ tó dòun di bẹ́ẹ̀ náà òdodo náà ń dún tí òdodo mẹ́wàá bá ń dún tí irọ́ mẹ́ irọ́ irọ́ ọgọ́rùn bá ń dún wàláì tí òdodo mẹ́ta bá ń dún péré ìwọ́n sì ṣe dédé ara wọn. ìnira ọmọ wa bá ọgọ́ ọgọ́rùn rọrùn ìnira ó sì máa bá a. bí a àwọn kan bẹ wọn jẹ agbádùn mọ ẹ máa wò pé àwọn wo ni ò jẹ gbádùn àwọn wo ni wọn ti mọ pé àwọn gbádùn mọ lóòótọ́. sòun náà ni pé ntí bá ti mà àwọn Yahudi kò ní ní excuse lọ́dọ̀ Ọlọ́run látara pé kí ni ya'rifunahu wọ́n mà bákan náà nínú ọ̀rọ̀ yìí ńjẹ́ nínú àyà yìí ńjẹ́ kó yẹ wa pé àṣopọ̀ láàrin ọmọ àti bàbá àṣopọ̀ tí ó lágbára ni àṣopọ̀ tó lágbára ni bàbá àtọ́mọ náà lọ́n fi ní pé ya'rifunahu kama ya'rifuna abina'ahum yẹn ni pé tí kèé rújú kèé rújú so ní ìṣopọ̀ bàbá àti ọmọ so bákan náà nínú ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀ òun náà ni pé èébú ọlọ́run bá bú àwọn Yahudi ní èébú kan tó lágbára níbi àyà yìí òun náà ni la yaktumuna la haqqa wa hum ya'lamun wọ́n sì ń pa òdodo mọ́tàsí mà àbùkúlá ńlá ni fún èèyàn kí èèyàn jẹ́ ń tọ́ mọ òdodo kọ́mọ wa dọwọ́ bò kọ́mọ fipamọ́ ẹnìyàn kó bára rẹ̀ yóò tún kó bá àwọn èèyàn torí pé ó lè ṣe pé bí wọ́n ṣe sòdodo yẹn ọlọ́run sì ló ń sábàbí yóò sì jẹ́ káwọn èèyàn lajú ìgbà mo lajú tọ́lọ́wọ́n bá ní kí n lajú súnà nàbì sallallahu alaihi wasallam àwọn kan wá mẹ́tọ́ ipá súnmọ́ra wọn gbà yẹn náà tèmi àmọ́ wò pé àwọn eléyìí wọ́n ṣẹ̀sìn ọlọ́run àmọ́ níbi pátipàtí táwọn ń ṣe òun àwọn náà tún wọn máa wá fi wá rinlẹ̀ wọ́n máa fi mí rinlẹ̀ títí pé bẹ́ẹ̀ ń ṣe ń ṣe sáré tí ń yí dáa ẹ̀wọ̀n kan wọ́n sì mà ìpè ń tàn sí ọ̀dà àmọ́ àti sọ báyìí ìpè ń tó ń ṣe yí ọ̀dà òun ní sọ bẹ́ẹ̀ sì ni wọ́n sì mọ̀ pé ẹ̀mí tọ́lọ́wọ́n bá dá fẹ́lòmíì ẹ̀mí tó sílẹ̀ fódòdó ni wípé tó bá ti rí òdodo òun báyìí yọ gbà ní nígbà àwọn náà wà ní àwọn eléyìí tó wà mọ̀ pé àwọn pàtàkì lọ́dọ̀ tèmi gan wàláì láwọn ẹni wọn tí n bá ń wọ̀ ọ́ báyìí máa wọ pé ah ah àwọn eléyìí ṣe dá báyìí ebi sì ń ṣe súnfín gbà wọn sokoto wọn sì ní tólẹ̀ yìí sì máa wọ wọn kódà wàláì làzim ẹlòmíín bẹ lára wọn tó pé ìjọ kan ni nǹkan kan ṣẹlẹ̀ tó pàtàkì kí ni wọn tóbi lẹ́mìí mi ìbẹ́ sọ mọ́ ọ lé nìyẹn kí nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lákùnbà máa bá ń bẹ lọ́wọ́ bá kọ́lọ́n kó ṣe ń rọrùn. ṣé mo rán ìlú mẹ́ta yọ̀ ń ṣe súnfìtì lọ́lẹ́ bá wọn. gbàtọ́ wa lọ́nà padà wá ní kí n rí àwọn táwọn èyí dákẹ́ àwọn èyí dákẹ́ sódodo àwọn èyí wò làwọn wá ń là á mọ́ mi wọn ò fi òdodo yẹn pamọ́ bí wọ́n ṣe wá ń là nísìnyí wọn nú ẹ̀mí mi bí wọ́n ṣe ń la nísìnyí wọnú ẹ̀mí mi tó fi di pé olùkọ́ wa fọ gbogbo tí ń jẹ́ iyèméjì òun ó fọ kónú ẹ̀mí tóbi tí mo ti lọ ni pé ẹni tó bá ń mọ òdodo kò dáa kéèyàn máa fi òdodo pamọ́ innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati min ba'di ma bayyanahu linnasi fil kitab ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun ọlọ́run bá ní sẹ́rí gbogbo ẹni tí bá máa ń pa òdodo mọ́ tọ́ mọ́ tó ń fi pamọ́. min ba'di ma bayyanahu bil kitab lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ṣàlàyé rẹ̀ tán òun ò ní wàhálà ọlọ́run ti clear ó ti ṣàlàyé rẹ̀ sínú tírà ọlọ́run ti ṣàlàyé òdodo sínú hadith anabi sallallahu alaihi wasallam wọn kàn sọ́ ni kí ló ń fi pamọ́ fún olúwa ni ulaika sayẹlẹ anu umullah ọlọ́run ni èmi ọlọ́run ọba ẹ gbé wọn jìnnà sí ìkẹ́ mi subakana wẹ̀lẹ̀ anukumula ẹ̀nún gbogbo àwọn tí ma ń lànà yẹn náà yẹn ni pé nínú àwọn màláíkà Ọlọ́run wọ́n bá mi lànà ń tàn náà ni kò da kí n orí rọ kí n orí òdodo kí ọmọ máa sọ máa sọ fáwọn èèyàn kò sí tọkàn ike wọn gbọ́ ni ẹnìyẹn sì ni máa gbọ́ sọ òdodo ń sọ òdodo ń làámọ́lẹ̀ pé tó ń ṣe yá náà wọ́n bọ̀ bó ṣe sọ́hun ó lè jẹ́ pé tọ́lọ́hun náà ló ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ǹjẹ́ ọkàn bí ọ ni pé àbúlọ̀ ah, náà ṣe wá fẹ́ o ọkàn sọ̀rọ̀ pé bọ́lá ṣe fẹ́ ni yóò sì máa tẹ̀lé nìṣó so gbẹ̀yìn gbẹ̀yìn lèmi náà mọ̀ pé a bá jọ àṣé ìlànà yìí náà ẹni àṣé àṣé ìṣesúnà nẹ́bí sallallahu alaihi táwọn èèyàn ń ṣe àṣé ó tún ní manahaj yẹn ni pé ó ní syllabus tí ẹ máa ń gbé gbà ẹni tí o bá ti gbé sílábọ̀sì gba sílábọ̀sì sàlàfíà irú tí ọmọ bá kinu ìpẹ́kọ̀rọ̀ àìníla ọ̀rọ̀ mọ́lẹ̀ kún straighti náà ni ọmọ bá kì ìmọ̀ wá pé jẹ́ ń fa ẹ̀mí àwọn èèyàn pẹ̀lú irọ́ àìnísòdodo fún wọn náà ni ọmọ bá kì àṣebẹ́ni yẹn ṣe ń bẹ́mi ló ń gbà wọn ó bìlíf pé bóun ṣe ń bá mi lòun lòun ṣe máa fa ẹ̀mí mi láwọn ẹni wọn ìgbà àti tóun bá sọ pé zubitẹ́ǹsì yóò dá bóyá wọn lè héètì mi so lẹ́yìn náà mo padà wá tún rí i pé manhaji yìí manhaji àwọn Ikhwani náà ni ń bẹ nínú kí làwọn Ikhwani ni pé àwọn tó ṣe pé wọn ò tọ ìlànà tí anabi sallallahu alaihi là á lẹ̀ yányán ẹ kàn rí wọn wọn kà sókòtò sókè wọn ó sì máa nírùngbọ̀n àmọ́ tí ń jẹ́ ideology wọn ideology pé ẹ jẹ́ aparapọ̀ ká kódà wọ́n bá ṣe pé lérí rọ́bà ni tó bá ṣe pé lérí rọ́bà ni ẹ jẹ́ àmọ́ para wa pọ̀ ìjọ tí mo wá padà àwọn tán jẹ́ ẹni tó gbọ́ sàlẹ̀fíà yìí tó yẹ e ní súnà ní sọ̀rọ̀ sálàmù yìí ọkàn náà ní ń ju níṣẹ́ ńlá mi kẹ̀ ẹ̀ eléyìí ṣòdodo ah lànà eh, ọ̀nà ànàlẹ́rìn yìí pé à ò ń ṣe sáré à ọ̀nà àrùn lẹ́nu so bí mo gbọ́ ọ tẹ́mi lọ́rùn kọ́ tẹ́mi lọ́rùn ó sọ tiẹ̀ ó sọ tiẹ̀ sọlọ ni pé iná lẹ́dí yẹ tumu ní máa ń zẹ́lẹ̀ nínú bẹ̀yìn náà ti bá di ma bẹ̀yìn náà olè náà sì bẹ̀rẹ̀ kìtàbù láì kàṣẹ iná alóhùn lọ́wọ́ yẹlẹ̀ anú mu là inú wọn ni ilẹ̀ na táàbù ẹni tó bá wá túbá wa asilẹ́hù tó sàtúnṣe tó ti ṣe wọ́n bẹ́yìn yánu ètò wọn ń sàlàyé fáwọn èèyàn ọlọ́wọ́n ni ulaika sa'atubu alayhi wa ana tawwabur rahim olúwa ní àwọn ènìyàn ìwà àgbà tó túbà wọn sọ olúwa ní èmi lọ́ba tó máa ń gba túbà tó sì máa ń kẹ́yàn òun náà ni pé ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ àwọn yahudi níbi pé a apá òdodo ni wọ́n ni wọ́n tẹ́bá ti wá rẹ́ nìkan tóun náà ń gbọ́ òdodo yé tí wọ́n ń fi pamọ́ kẹmọ̀ pé a ara àwọn ẹ̀yà àwọn yahudi rè ẹ̀yà àwọn yahudi náà lẹ́nu yìí subakana olùwà tó wá sọ pé alhaqqu min rabbik ipe òdodo náà wá látọ̀dọ̀ ọlọ́run ọba yìí yẹn ni pé ntí anabi sallallahu alaihi wasallam mú wá látọ̀dọ̀ ọlọ́run àwọn kan ni pé òdodo ni gangan náà ọlọ́run ọba náà lẹ̀sìn ọlọ́run anabi wa gba òdodo yẹn wá látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà wá ní òdodo yìí lópin gbà tí bá ń bẹ láyé tí bá ń bẹ òun àti rọ́ọ̀mù èjòkó tira wọn òdodo àti rọ́ọ̀mù èjòkó tira wọn náà lọ́n fi dé wala takum minal mumtarin mọ́ wà láàrin àwọn òpùrọ́ yẹn ni pé bó olóṣèlú òun ṣe súnà nàbì sallallahu alaihi wasallam tó wàá jẹ́ pé nínú manhaj rẹ̀ manhaj rọ̀ wa ni mo wá fẹ́ sọ kíní kan fún wa àwọn táwọn gbìyànjú láti ṣe súnà manhaj rọ̀ pọ̀ nídìí súnà táwọn èèyàn ń ṣe ẹni tí o bá dá a ma manhaj rọ yẹn ni pé àwọn sílábọ̀sì rọ yẹn wọ́n mọ̀ wọ́n á relé tiẹ̀ mọ́ pé ṣe mọ́ súnà náà eléyìí wọn ni ẹ̀yin yìí ẹ̀yin yìí ní aláṣejù ẹ̀yin yìí ẹ̀hún gírímọ̀ǹkà yìí ni bẹ́ẹ̀ sì ni àwọn ni ìlànà tí kò kì í ṣe ìlànà tánàbí mú wa àwọn ni wọ́n ń tọ̀ tẹ́wá gbọ́ tán bá ní pé àwọn kan ń ṣe súnà wọ́n ní ṣòkòtò wọ́n ní rọgbọ̀n kódà àwọn tó wọ́n ẹ̀ hà àmì ẹ̀wá rí wọn àwọn náà wọ́n á encourage àwọn ẹ̀pẹ́ lọ lè penetrate government kẹ́ join politics bí àwọn TMC bí àwọn tàdọ́ múnú ẹ̀rín ń pa mí ń jò ní mọ́sálásí wa ẹ dákun àwọn alẹ́ àwọn tàdọ́ múnú àtàwọn tmc wọn náà fẹ́ ṣe wá sí kan lé àbáǹdá ẹ̀rín wa ń pa mí ń gẹ́ ẹ̀rí báyìí wọn ò lè wá sí jòkó tí wáyà yìí kí wọ́n sọ pé àwọn ṣe kíni ṣé àwọn tí ń bẹ mọ́sálásí náà jọ yín àbáwá tẹ́fì máa rí pé wọ́n mọ táwọn ń ṣe o tọ́bajọ́rí àmì ìjìpapọ̀ báyìí ta ni wọ́n lọ jọra wọn jù wọ́n lè la lájọ yín jù àmọ́ wọn ò lè wá sọ́dọ̀ tí wáyà yìí tó lọ́ ti mọ̀ pé ní táwọn gbé lọ́wọ́ àwa mà sí rí ẹ̀ a mà sí sì máa ń tu ń súná máa ń tú àṣírí wọn ni so ẹni tó pè wá náà wọ́n ti mọ̀ pé ẹni tó ń wò ní ṣe kí ni tí ọmọ tàwọn jẹ tán tẹ́ tọrọ àwọn jẹ ni ẹ wá wò náà ni àníkéyìn ń dún lérí òdodo ẹ wá wo bí tán lọ ní ìsìn àwọn wa dá àwọn ọmọ yàtọ̀ sí sí wa gbà tán ti rí sòkòtò ti rúnrún gbọ̀n wọ́n ti rí àwọn tán ń lo ìjáàbù kódà bí ìjáàbù náà wọ́n yẹ pé ìdajì ara ni ẹ ẹ sì rí ninety nine percent wọn ni ó sì jú kalẹ̀ láwọn obìnrin wọn gbà tán dẹ́tọ́ náà fẹ́ ti wá sí ẹkúrẹ́ ìgbẹ́lẹ́ yìí wọ́n lé wọn ẹgbẹ́ wọn ò jẹ́ ká dúró kí ni ìyàtọ̀ yín àwọn ọ̀dà yín mọ̀ náà ló fi yẹ kí ìrún rin ìlànà òdodo ló yẹ kí ìrún rin wallahi torí àwọn tí ń wò yín wò ní rí yàtọ̀ láàrin yín àmọ́ àwọn mọ̀ pé àwọn àwọn mọ̀ pa yàtọ̀ síra wa láwọn tí wọ́n fẹ́ sí wá sí wọn súnà ni àwọn tí mc àwọn tí wọ́n ń rú nǹkan papọ̀ mọ́ súnà nẹ́bí nù àwọn tàdọ́ múnù àwọn ni wọ́n ń rú nǹkan papọ̀ mọ́ súnà nẹ́bí náà lẹ́rìí rárá wọn àwọn tà áwúnù ara wọn náà ní kankan náà làwọn mẹ́ta wọn ẹ wọn pa àwọn kan náà biara wọn rú nǹkan pọ̀ mọ́ súnà nẹ́bí sallallahu alayhi wa sallam ara wọn náà ló lè penetrate gọ́ọ̀mẹ́ǹtì lọ́lọ́run jẹ gọ́ọ̀nà ẹ̀rí rúgbọ̀n ẹ̀rí sokoto yọmọ wa kánjó káàkiri yọmọ jókì níbi campaign so kilofa ló fà á àwọn gbà pé káwọn wọn penetrate gọ́ọ̀mẹ́ǹtì làwọn fi rẹ́sìsì ẹ wá bá wa bí wọn pé ẹ̀sùn wo ganan rì sí ẹ̀sùn wo ló wá rì sí gan níbo ló wá gbé ìsìlámù dé báyìí nílùú tó ti jẹ gọ́ọ̀nà òun náà gbológbó ìsìláàmù di. wọn náà ní alùsùnà wal jamaa wọn máa ń sọ̀rọ̀ lára pé ẹ má dé di òṣèlú ẹ má bá wọn débẹ̀ òṣèlú democracy tó wá pé siyasatun shar'iyya bá ní yẹn ni pé islamic government lẹ́bàá fẹ́ ṣe islamic politics ah gbogbo yẹn lọ́nà àǹfààní àti lílọ tó bá jó ń súnà àmọ́ democracy lẹ́fẹ́ ṣe alùsùnà lọ lè penetrate democracy tẹ bá ránu súnà tí bá ní tẹmọ tẹ bá rí pé ó fa sòkòtòkè onírùngbọ̀n ẹ kíyèsí tí bóyá ara àwọn tó ń wí nìyọ bóyá ara àwọn tó ń wí nìyọ so bí wọn ṣe rí lóríṣiríṣi wọn sì mọ sọ pé súnà nẹbì náà ni àwọn ń ṣe àwọn kan tó ń bẹ ẹ máa rí sòkòtò wọn ẹ máa rínú bàn ìjọba yìí ṣe àgbákò tiwọn bẹ́ẹ̀ nìkan ò rí soso wọn ni ìjọba ni òjò kan rí soso ìjọba ni òjò kí só ń di àwọn èèyàn kí ló dé gbogbo nǹkan ìjọba ìjọba ìjọba nǹkan kẹ́kọ́ ni pé àwọn náà ràn jù mọ́ ni wọ́n fẹ́ débẹ̀ sọ ẹ̀yà kan náà nìyẹn nínú ẹ̀yà àwọn tó láwọn ṣe súnà ṣùgbọ́n kan náà lára ń dẹ́tù fi mọ̀ ẹ̀ríkì mo ní súnà yìí táwọn èèyàn ń ṣe ọyẹ ìyà oríṣiríṣi ara wọn náà tó ní àwọn takfiri gbogbo èèyàn náà ní gbèbè rí lónìí a ṣe program kan nínú rédíò ìgbà tí mi àtẹni ń jọ wà níbi tí àjọ ń ṣe ẹnìkan wá kọlù wọlé ẹni wọn ń ṣàlàyé pé òun fẹ́ béèrè béèrè kan nínú àmì wọn láwọn kan bẹ tẹ bá pàdé wọn bẹ sálámà sí wọn ò ní dán lóhùn kan wọn ò ní ṣe kan ẹni tó ẹni tí mo gbé wá wọn ń ṣàlàyé pé àwọn eléyìí àwọn kàwárí jì ni pé kọ́dà kìí sẹ́yìn nìkan ni wọn ò ní dáhùn sálámà rẹ̀ bí wọ́n rí alùsùnà náà tí ì bá ti sí lára wọn tí ì lọ síbi ìjókòó wọn tó bá sálámà wọn ní dá lóhùn kódà tán bá rí ẹni tó ṣe pé wọ́n sòkò tó ń lẹ̀ tí sì ń fanu gbọ̀n àmọ́ máa ń wá sí ìjókòó wọn wọ́n máa sálámà sí i wọ́n wà ní ọgbọ̀n kan yìí bẹ́ẹ̀ sí rí wọn o ọgbọ̀n kan yìí ah, ọgbọ̀n kan yìí ní ń fanu gbọ̀n ọgbọ̀n kan yìí ní ń ṣe tẹ́ẹ̀bì sọ pé ọwà nù ẹgbẹ́ gbẹnu ẹ àwọn àna ẹgbẹ wa wọn àlọ gbọ nǹkan yín ah, ah. gbọ nǹkan yín kọlẹ kẹkẹ wí ẹsọ bí tọrọ lọ kẹkẹ pé inú ẹgbẹ wa lọwa kọdọ kílẹ so náà ni pé ẹyà kan náà tó làwọn yìí náà ṣe pé tí ẹ bá ṣe pa nu ọlọ́wọ́n ọba nílùú yìí sàn pé jàbàtà ẹ nífẹ̀ẹ́ ẹ nífẹ̀ẹ́ lè rí ojútùú súnà yàtọ̀ sí tẹkifiri tóun jẹ́ máa a máa nu ọlọ́run ọba lóní kálá yìí ọmọ wa bí ṣe wọ́n ń wá káàkiri náà nu ẹ wò oníbàdàn náà nìsín ọlọ́run ti tó àṣírí ẹ̀ náà ń bẹ̀ bọ́n ṣe gbà á láyé bẹ́ẹ̀ náà ṣe dìde ogun sí níbẹ̀ nìsín bẹ́ẹ̀ ni lọ́yọ̀ọ́ the same thing ọ̀yọ́ bí wọ́n ṣe gbà á láyé ń bẹ́ẹ̀ náà wọ́n ṣe dìde ogun sí bẹ́ẹ̀ náà ní ní bí wọ́n ṣe gbà á bẹ́ẹ̀ wọ́n ṣe dìde ogun so lè yóò fi kò nídìí pé ẹ ẹjẹ máa gbé káàkiri máa pariwo ẹ kínú òdodo ni ó máa tàn fúnra rẹ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ ní òdodo náà wọ́n máa gba òdodo yẹn sọ ni pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó sọ pé al-haqqu min rabbika fala takunanna minal mọ́tò wà láàrú kúrọ́mọ́ tí wọ́n bá ti gbódodo sunna anabi sallallahu alayhi wa sallam ó clear ó clear ipe èyàn ó ṣe gẹ́gẹ́ bí àwọn sọ̀rọ̀ ṣe ṣe ni kìí ṣe pé ẹni gbogbo àwọn tí ń dapò yẹlò mílíọ̀nù wò pé àà ìkíni wa ṣe báyìí gan nínú ra ṣàlàyé òǹkè tó dákẹ́ tmc tàdámùnù tàáhùnù àwọn lẹ́mbíà ràbíwọ̀n lẹ́sẹ̀ pé wọ́n ìmàmílẹ̀ ìhùn dáadáa bákan náà àwọn tẹ̀blẹ́gì àwọn àwọn jabata so wọ́n lè ní kíni wọ́n á ṣe nǹkan kan náà ni wọ́n ṣe kíni wọ́n ṣe ni pé ẹnì ìròrí wọn ẹnìkan ló dá kalẹ̀ kì í ṣe ìrúrí tá nàbí sallallahu alaihi wasallam fi kọ́ àwọn sàhábà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dákọ́ lẹ́ẹ̀kan ìrúrí tí wọ́n ẹ̀rí pé náà mo dákọ́ lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ ká para wa pọ̀ kódà wọ́n bá ṣe pé lérí ìranù náà ni kásá àìjákì gọ́ọ̀mẹ̀ntì mọ́ àwọn tó wà nù gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ sùúrù wọn ni wọ́n mọ̀ ní pé tí ò bá tí sí ẹ̀sìn kò tí ì sí tí ò bá tí sí dáwọ́là kò tí ì sí ẹ̀sìn ẹjọ́ tó fàwọn kẹ́nà kan àwọn tó máa ń dúró lọ́jọ́ ọba náà àwọn ọmọ araka ara wọn làwọn náà ẹ máa gbọ́ náà ẹ̀ tẹ́fà tí ń gbọ́ wá sí wọn náà ẹ máa rí gọ́ọ̀mẹ̀ntì náà lọ́sọ̀ àgbákò tiwọn náà ẹ wò tí wọn máa ń ṣe nǹkan kan tó wá pé nǹkan yẹn ọ̀kan péré náà níta wá sọ pé àdìsí ah, anábì ah, lélẹ̀ yìí ó takun tá anábì ní á sè anábì ní tí wọn bá fẹ́ bẹ́ olórí sọ̀rọ̀ àyè sọ̀rọ̀ rẹ̀ ní pọ́bílíkì lọ́ọ̀lẹ́ tó o bá ti lè lọ lébà wá sí yẹn ò sí lẹ́nu rẹ nu o ti dé stage kò sí wá sínú fún ọba a ọláǹfààní àti lọ àbí gómìnà ni àbọ̀bá ni tó bá ti láǹfààní dọ́dọ̀ rẹ̀ ẹ̀ha anabi ni hadisi gun hadisi sa'id bin gun ó ní idha kana ahadukum yuridu an ya'iza dha sultan falyakhal baynahu wa baynahu tó bá gbèrò láti ṣe wáàsí fún oláṣẹ aláṣẹ kan àbọ́lọ́lá kan lọ́lẹ̀ bá kọjá pé wọn àti rẹ̀ àtòun kan wọn àti ẹni ọ̀n tó gbà fàyín kọ́bílẹ̀ fàdà tó gbọ́ nta nídìí náà nù wà ilà tí o bá ti gbọ́ kọ́dà adé ìtàmà alek wọ́n ti ṣe ń tó yẹ kí wọ́n ṣe nu kí kọ́ wa ní àwọn ah, apàdé rẹ̀ fún ẹ̀wù bá ti tò yìí kàn wá bẹ̀rẹ̀ kẹ́ ẹ̀rí tí kìíní ṣe o ẹ̀rí tí èyí ò ayé ni wò ní gbọ́ ọkàn mọ́ wa mú ẹ̀mí aráàlú gbóná sí àwọn aláṣẹ ìlú wa dàrú ẹ lọ lè wo kọ́ńrà òsìntọ́ dalẹ̀ ibẹ̀ ti dàrú ní ìsìn dalẹ̀ ju àwọn ọdún àwọn àfáàbù yìí náà lọ ẹ lọ lè wo Libya náà àwọn náà ni wọ́n dalẹ̀ ẹ wo Lebanon àwọn náà ni ẹ lọ lè wo gbogbo Syria àwọn náà ni àwọn náà ni wọ́n dalẹ̀ so tó ikú wọn máa kọ aráàlú láburú sí ìjọba ẹwúrú libya nìsín ìyà táwọn aráàlú bẹ ń jẹ nìsín wọn fẹẹ lè ní kí gaddafi kó padà wáyé nìsín kó a máa rúlù àwọn padà wọ́n sì tì wọ́n tì wọ́n tì wọ́n tì wọ́n tì wọ́n tóbi kí wọ́n dìde sí ìjọba wọn wọ́n wá da ìjọba rú ọkùnrin mi sọ ma pé ẹ jẹ ẹ jẹ yálàyàyà wọ́n ń jẹ tó ju yálàyàyà lọ nìsín sòun náà ni pé ẹni tó bá ń jẹ́jọba mọ́ni ajá alùsùn ọ̀rọ̀ jàmọ́ àwọn èèyàn kọjú sí máa bú wọ́n kọjú sí náà ni mamu ahmed rahimahullah ó ní usulu sunnati indana atamasuku bima kana alayhi ashabu rasulillah ó ní ntí ń jẹ́ sunna ẹni tó bá rí tí wọ́n ń ṣe sunna lódodo ntí ọmọ mu wa náà ni pé ntí àwọn sọ̀hábà tí wọ́n ń ṣe bọ́n ṣe ń ṣe láyà nábì náà ni wọ́n máa pa àwọn èèyàn sí níbo láti gbọ́ orí pé sàhábà kan ní gbogbo bídíà ní kúfúrú kò sí ara ń tí ẹ fi mọ̀ pé lẹ́yìn náà ètí awíhàn tẹkifírí ara tó ń fi gbégbá gínú so ẹni tó bá bẹ́ẹ̀ ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá sọ wọn pé ẹni tẹ́ ń ṣe yọmọ wa bá mu ẹ̀ ẹ́ ẹyẹ rẹ́rì tó bá ti rẹ́rì yọkàn pàtì ni yóò sì máa báyìí tó ń jẹ́ ìlànà tà nẹ́bí sallallahu alaihi wasallam lọ sọ abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́lọ̀ kí ó jẹ́ kí òdodo yẹn kó tó máa kílẹ̀ sí fún wa jù báyìí lọ lẹ́yìn náà kó sì káde tó máa dúró tì ká sì lè máa tẹ̀lé hadha wa sallallahu ala muhammad wa alayhi wa sallam subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. òun bẹ̀rẹ̀ ní asalaamu alaykum ustaz ẹ lákun ní àná ẹ sọ̀rọ̀ nípa kí a má máa di ẹnu ka kùránì yí pé bí àdìsọ́kàn ni yóò jẹ́ tí kò ní ní ládá tí kò ní ní ẹ̀ṣẹ̀ ẹ tún sọ fún wa ní ọjọ́ kan wípé tí ènìyàn bá dàníyàn lórí wọn wípé ọkàn ni àníyàn ẹ dákun kí ni ìyàtọ̀ méjèèjì ẹ bá wa ṣàlàyé rẹ. ẹ rí i pé alukur'an kíkà ẹ rí i pé kíkà la pè wọn ò ní alukur'an wíwò àbí alukur'an fífisẹ́ mi tọ́ba ní àníyà nítorí wọn wà nínú ọkàn ní jẹ́ báyẹn yẹni pé wàá kàn ní lẹ́mìnà ni pé mo fẹ́ ṣe nǹkan báyìí so n tí ó wà lórí irun nù àmọ́ ọ fẹ́ ka kéwú láyìí là sọpá yìí náà àyílà lọ fẹ́ kí ọ wá fẹ́ ka kéwú ó fẹ́ bẹ̀rẹ̀ fatia ọ gbọ́dọ̀ dákẹ́ ọkàn wá dákẹ́ fún wọn wò sùn ìyẹn wọn máa mú fún àwọn ẹ̀rí pé ẹnu mi ń yí kódà ẹ̀rí pé kódà máikrófóònù gbé nǹkan tí ń sọ jáde àmì ẹnu mi sì ń yí tí wáyé kí máikrófóònù yìí bá sharp ẹ kàn máa gbọ́ ẹ mọ̀ pé ń wí nǹkan kan nù so ẹnu gbọ́dọ̀ máa yí ẹ pé yàn ń kéwu nù yàn ń kéwu jẹ́jẹ́ wọ́n ní ẹ kéwu jẹ́jẹ́ wọ́n ní ọ́ dákẹ́ gbangidi so yẹn ń dákẹ́ gbangidi nù tọ́ba ní asir kẹrọ àti sir ó yàtọ̀ sí ẹni asukut kéèyàn dákẹ́ so ìyẹn dákẹ́ ìyẹn máa ń yí àwọn ni so náà ni ọ̀rọ̀ yẹn ó yàtọ̀ síra wọn wallahu a'lam. wọ́n ní bẹ́ẹ̀ salamu alaykum ẹ dákun sí ànábì wọn ń gba sàrà àmọ́ kì í jẹ́ àbí kò kì í gba rárá. ànábì sallallahu alayhi wa sallam tẹ́ bá gbé wá pé sàrà ni sọ wọn lè ní kí gbé kalẹ̀ fún àwọn tí ó ní bùkátà sí anabi ò ní jẹ anabi ò ní jẹ so irú ẹ ni àmúta pé ẹbùn bá ní anabi ẹgbẹ ni ọgbà ni ó sì jẹ kódà níjọ́ kan ẹnìkan ń gbọ́ fún ẹnìkan ní sàárà arábìnrin kan ẹ̀m bóyá ẹ̀m bàrírọ náà tó jẹ́ ìyàwó Zaid wọ́n fún ní anabi ní ara eh, eh, eh, nínú hadith ní pé ara àwọn ẹ̀kọ́ ti ń bẹ lára rẹ̀ ipe wọ́n fún ní ẹran wọ́n fi ṣe sàárà fún ni òun wá gbé ẹran yẹn wá fún àwọn fámílì anabi sallallahu alaihi òun wá bùn wọn but ó sọ fún wọn pé sàárà ni kí ẹnìkan fi ṣe fún wọn o àmọ́ òun bùn yẹn àwọn ìyàwó anabi tí wọ́n understand pé ah kìíní yà á yìí jẹ wọ́n á bi anabi pé n tó wà ńlẹ̀ o wọ́n fún ẹran ni tó ṣe pé wọ́n fi ṣe sàárà fún bàríràn àmọ́ òun bùn wa ànábì ni ṣé bóun ti bùn wa wọn níbẹ̀ ni ó ti dẹ̀bùn náà nù ẹ̀bùn náà ó ti dẹ̀bùn nù torí pé ó ti di nǹkan tí bàrírọ̀ ni bàrírọ̀ wa bùn wa tọ́kùn náà bá ní mo fi ṣe sàrà fún yín padà nísìnyí a ànábì ò ní jẹ so káfílẹ̀ mọ̀ pé ànábì sọ̀rọ̀ sọ́lá máa máa gbà á máa kì í jẹ ni so wallahu a'lam. olùbẹ̀rẹ̀ ní asalaamualeykum ṣé a lè jẹ ẹran tí wọn kò dárúkọ ọlọ́run sí síwájú síwájú kan tó pa nígbà tí ẹ sọ pé a lè jẹ ẹran tí nasara christian bá pa. èmi kọ́ ni mo ń rí àyà Qur'an lọ sọ ike wa ta'amu alladhina utul kitaba min qablikum hillun lakum wa ta'amuhum hillun illu lakum illu lahum olùwà ni ta'am tẹ́bà لك ka تفسير tafsir nǹkan pè ní tọ́ àwọn mẹ́mánà àdàbáhì àwọn dẹ̀bí ha nǹkan tí wọ́n dú náà ní tọ́ àmù yẹn ẹni pé táwọn ta fún tírà bá dú so ìpè àlejẹ ibi tí yàtọ̀ kan ti wà ń bẹ̀ òun ni pé wọ́n bẹ náà afáàtàn ni pé kọ́lá kan bá ní in the name of, George, of Jesus lọ́wọ́ dú ẹran àwọn mi ni ní orúkọ Jésù pé ẹ gbọ́dọ̀ jẹ o àwọn afáàmì ni ẹ jẹ́ ẹjẹ nbẹnu Qurtubi ipe ẹlẹjẹ so ama ntọ́tẹ̀ wà nílẹ̀ ju ni pé àwọn kírísítẹ́nì mú kọ́ra mo bí pásítọ̀ kan rí títí ẹ bá fẹ́ dùn kékeré máa wí láwọn èmi nìkan táwọn àwọn kan dùn náà so àmì abájọ so ìyẹn lè jẹ ọlọ́run ló ṣe ní ẹ̀tọ́ fún wa so ẹran ẹni tẹ́yẹ jẹ wọn náà ni ẹran àwọn ẹlẹ́bọ àti àwọn kẹfìrí so ìyàtọ̀ ẹlẹ́bọ sí àwọn bànú sáwọn alukitab ẹ̀ríkì mọ̀ sọ́lẹ̀ kan pé alukitab wọ́n mọ̀ sọ̀rọ̀ ọjọ́ ọ̀gbìn alkiyama wọ́n mọ̀ sọ̀rọ̀ alijanna wọ́n mọ̀ sọ̀rọ̀ iná kódà wọ́n mọ̀ sọ̀rọ̀ ìṣirò nígbà ó ṣe ìṣirò ṣẹ́ rẹ wọ́n mọ̀ sọ ó túmọ̀ sí pé wọ́n ní àwọn àgbàgbọ́ sí kinní yẹn unlike àwọn ẹlẹ́bọ ẹ̀ẹ́dẹ́gbọ́n tí ń jẹ́ báwọn lọ́dọ̀ ẹlẹ́bọ gbé ọwọ́ nù sàárẹ̀ ní kinní jẹ́ bẹ́ẹ̀ yẹn ọlọ́wọ́ sọ lẹ́sàn ní tani jẹ́ wọn ò wọn mọ tí ń jẹ́ báwọn lẹ́yìn náà ni àwọn eléyìí àwọn ní tíra tí wọ́n ń rìvásì kọ́ra bí dáhùn bá ti di fake àwọn ẹlẹ́bùn ní tíra kankan tí wọ́n táwọn ń rìvásì so wallahu a'lam nítorí yàtọ̀ ní sí àwọn ẹlẹ́bùn. wọ́n bẹ̀rẹ̀ ní asalaamu alaykum alákọ̀ọ́bá àṣeyàtọ̀ láàrin sàrà àti ẹ̀bùn. n ti máa ń ṣe yàtọ̀ láàrin sàrà àti ẹ̀bùn àníyàn náà ni àníyàn lè yóò fi ṣe rẹ̀ so mo yọ bóyá fóònù yìí nìsín máa gbà sẹgẹtẹ bá àníyàn mi ní ọ pé sàrà mo fi ṣe àníyàn mi ní ọ pé ẹ̀bùn ni mo fi ṣe ìgbà míì náà kí ni mo wá ń ká ní àlàáda ìmọ̀ tó ń ṣàlàyé rẹ̀ ńgbà míì ní wọn pé sàrà náà ń ṣe yìí bí alákojú yẹn nìsín ìyẹn wá ro àmàlà gbàtúrò àmàlà yẹn so ó ṣe bẹ̀ sí wọn á ní ẹ bá ń gbé lọ sí erégundá lọlẹ bá ń pè fáwọn alubára tó wà ń bẹ ṣé yóò ní ẹbùn nù ẹbùn kọ́hún àmọ́ nìsín ó wà nulẹ̀ rẹ̀ ó ro àmàlà ó sì ṣe ẹran sí ó sì fi sínú àwo tó da wọn ni ẹ bá ń gbé fún aláàjì lágbájá wọn ni kílẹ̀ sí ọmọkùnrin wọn bọ̀ yín náà ni sẹ́ńtì gẹ́tẹ̀ báwọn so ìyẹn ò lè kílẹ̀ pé àkẹ́ ah, ó kàn á náà ni so ẹ̀bùn nu so ẹ̀bùn wa ni ẹ máa fi ń fa ìfẹ́ ni ẹ máa fi ń fa ìfẹ́ ní kílẹ̀ wáyé kó fi mọ̀ kí mo fẹ́ràn o tinubu ayé bá ní ká fóònù yìí jẹ́ kí n bọ̀ ó kílẹ̀ bí kìlẹ̀ sàrà ẹ̀bùn lẹ́ni wọ́n rí sí akọ́lá ah, lágbájá bọ̀ mí ní fóònù kò sọ pé lágbájá ṣe sàrà fóònù fún mi so náà ni mo fi ní pé áádà ń gbà mí ìmọ̀ ń ṣàlàyé rẹ̀ ìmọ̀ ń sọkùnrin rẹ̀ wallahu a'lam oníbẹ̀rẹ̀ ní asalaamu aleykum ó ní ọlọ́kùn àsìkò yìí pé àsìkò ní ọyọ kí n dáwọ́ jíjẹ sàrì dúró. ọ̀dà tó ẹ pé èèyàn bá lè kó àkóyawọ́ náà kékeré kan ní al-ihtiyat kí n kó àkóyawọ́ sòun náà ni pé bóyá bí rásìkò tí wọ́n ti tóbi aago márùn-ún kí n stop nǹkan tí yóò bàjẹ́ torí tó bá ti di twenty after àsùbá ti wọlé fájìrù ti yọ wọ́n sì bí anabi sọ̀lọ́ ọ́n bí anas bin malik radiyallahu anhu wípé kam bayna adhani rasulillah wa sahrihi wípé sàrìtà nàbí máa ń jẹ àti irun tó máa ń pè ìmọ̀ tó gbà ó síra wọn anas ni ó máa ń tó qadru qira'ati khamsina aya máa ń tó ìgbà tí yóò fi ka fifty aya àwọn tó bá jẹ́ àwọn hufaz jẹ́ pé tó máa alukur'ani ká tó máa bẹ ka alukur'ani bi tarotil kó bẹ ka aya fifty yóò bẹ tóbi yóò lé ní ìṣẹ́jú mẹ́wàá yóò lé ní ìṣẹ́jú mẹ́wàá sunna ni kéèyàn ṣe ìtìyàtù yẹn kéèyàn fi àlàfo yẹn lẹ̀ tí òfin ní sí ìrújú wípé àbí alifáyàrì ti yọ ni àbí yóò so wallahu a'lam àmọ́ èèyàn lọ́wọ́ wọ́n ń jẹ́ lọ títí ọwọ́ tó bí five so àmọ́ ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ọwọ́ àwò pé ẹ́ eh, agunmárùn wọn wí ìjẹyà dáadó irọ́ o jẹ́ tán jẹ́ tán tó bá ń lé ó ti bẹ̀rẹ̀ jíjẹ nu so jẹ oúnjẹ òun tán yá kó fi parí ẹ̀ so yíò ni tí ó wà ń bẹ kí wọ́n di pé ah yé agunmárùn ló ti wá lù yìí ah oúnjẹ yìí ní sin jẹ lọ́wọ́ yìí kó wá jẹ lọ lé sí wọ́n wọ́n lò sí ìyó yìí jẹ́ tán o sọ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ó ní àwọn kan bẹ pé wọ́n ní ẹran tí wọ́n bá pa tí ìbá ti ṣe àwọn sálàfù táwọn náà pa pé yàn gbọ́dọ̀ jẹ́ ẹlákùnsílẹ̀ náà wà nù sẹ̀rí àbẹ̀ tó lẹ́rìí. bẹ́ẹ̀ ni sẹ́rí bẹ́ẹ̀ ni máa ń sọ wọn ni mo ti sọ̀hún wọ́n ní kí sàwọn sálàfù táwọn àkọ́kọ́ náà kò sí sálàfù láàrin wa yìí àwọn tí ń jẹ́ salaf àwọn sọ̀hábà àwọn tàbí'un àwọn tàbí'u tàbí'in àwọn ń jẹ́ salaf salafi náà làwọn máa ń jẹ́ àbí kí wọ́n ní pé ẹni tí ń rìn lànà salafiya náà ni so irú tẹ́nì yẹn wí yẹn bó ṣe rí náà nù máa ń wí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ so pé ẹni tí ìbá ti ṣe ara àwọn tí mo fi pè wọ́n ní pé ẹgbẹ́ náà nìyẹn mo ní pé ẹgbẹ́ ni wọ́n nù so khawarij sì ni wọ́n wọ́n rí everybody sí kèfèrí àfikọ́ tó bá ń bẹ láàrin wọn ni mùsùlùmí irú wọn lẹ́mọ̀ gbọ́ wọn ni àwọn èèjẹ̀ ẹran bídíà àwọn èèjẹ̀ ẹran oníbídíà so ìlànà tí ò bá lànà Nabi sallallahu alaihi wasallam ni ẹ̀rí pé ara ti ọlọ́run fi la ẹnìkan lójú lára wọn náà nù ti ń bẹ lọ́yọ̀ọ́ òun challenge wọn pé ẹ mú ẹ̀rí wá ipe àfikà máa wádìí pé ta lójú ẹran ta bá ti dé bẹ́ẹ̀ bó lẹ̀ rí wá ipe sàábẹ̀ òun ni máa ń wádìí tó bá ti wọ̀lú kan tó wọ̀lú mùsùlùmí tí mo wá di kíta lójú ẹran yá yìí ẹ bá mi wẹ́rì wọ́n wẹ́rì ti fún ọ lọ́ba tó ń bà pé á ẹni àánú lẹ́yìn yìí so bó ṣe lè ṣe ṣe kó bá jiná tó fún wọn nù lọ́yọ̀. assalamu alaikum warahmatullah kí ni dáadáa tó wà níbi kí a máa fi irun ìgbọ̀n àti irun abíyálẹ̀ àti wípé kò kí a máa ìjẹ́sí bó ṣe kọ́ nìyẹn. Eh, abiyala àti wípé kí ni àìdá tó wà níbi kí a máa fa irun ìjàgbọ̀n àti irun abíyá. irun abíyá inú sunan nabi sallallahu alaihi wasallam òun ni ká máa já tíyàn bá lè já kíyàn wá nǹkan tíyàn máa fi fà nu sunan nabi nìyóò so àmọ́ irun gbọ̀n kíyàn fi kalẹ̀ náà ni sunan tàn nabi sallallahu alaihi wasallam fífa rẹ̀ kò bá mu ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńláńlá nínú kí wọ́n máa fa irun gbọ̀n torí anabi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ ni ike wọ́n fìrú lè ha ẹni pé fìrú mọ́lẹ̀ bákan náà ẹ̀yìn fún lè ha ẹ̀fìrú mọ́lẹ̀ náà ní jẹ́ báwọn ìtọ́ bẹ́ẹ̀ ká máa gé àbí ká fa òun ni òun mú ibòmí anabi ni jùsù aṣàwárìbà ẹ̀fà irun mú ibòmí òní kọ́ sírú aṣàwárìbà ẹ̀gẹ́ irun mú so irúgbọ̀n yẹn anabi ni ká má tọ́ọ̀chì rẹ̀ wọn bá kó sànù fún wa tí yẹn bá ń fa ẹni yẹn ń ṣe nǹkan tá ń pè ní haram ẹni pé nǹkan ìwọ̀ náà lẹ́ni ń ṣe ìwọ̀ náà ni ń ṣe so ká jìnnà sí kódà sukọ́lọ́ wọn kó sànù fún wa. olùbẹ̀rẹ̀ ní sàlámù alaykum alfa ẹ dákun tí yẹn bá ń kí ìrun tí ìṣúná wá àmọ́ tí yẹn ò wá rí ibú ẹ lákun ṣé inú ìwọ̀n yẹn bàjẹ́. anabi sallallahu alaihi wasallam ní pé tí èèyàn bá ń gbúrò pé nǹkan kan fẹ́ jáde lára yẹn anabi ní ma ti kó lórí irun ata yasma'u sawtan aw yajid rihan anabi ní kó rí pé òórùn òórùn ó gbóòórùn àbí ó rí pé ìso dún sọkẹsọmi lè dún tí kò sí nílò òórùn tó bá ti gbọ́ pé ó dún àbí sómi yọ jáde kò ní dún òun rẹ̀ ó kàn gbọ́ pé á ah, ìsúnmọ̀ ti sún kí wọ́n jáde àmọ́ gbà tó o bá ti rí nǹkan nínú méjèèjì yẹn pé ọkàn fíìlì ni kí wọ́n ti jáde kó lórí rẹ̀ sallallahu alam subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. asalaamualeykum.